rèé Aisha àtọ̀lá fìmí ọ̀hún múniyàs oríire ńlá ni kọ́mọ ó kéwú kàwé gboyè tán kó wa múra láti rèlé ọkọ káwa òbí wa bira wa léèrè béèrè ńlá yìí kí ni àkọ́kọ́ gẹ́gẹ́ bí àkọlé ọjọ́ cd àti pcd yìí ni o kí ni àkọ́kọ́ ṣé kíyàwó tó ń rèlé ọkọ ti lóyún kó tó ṣe nìka ìgbéyàwó ni tàbí kó ṣègbéyàwó tán kó tó lóyún irú bàbá ìyàwó ajá sí sàbíọdún sàùtì arẹwà rèé o. ẹgbà. sọ fọpọ ẹ náà pé kò yanjú kámọjọ ìgbéyàwó ní kíá mo bá yàn ṣe ó kàn mí ó tán pẹ́ ó á ó á ṣe ìgbéyàwó ariwo. <laughs> ajá àmìíràn tàmínà tàjà wò bí rere ó lóun ò gbà bẹ́ẹ̀. sọ́kọ́kọ́ ẹ pé mi fẹ́ rọ́yún nínú ẹ̀kan tó lè wá mọ́jọ́ kẹ́nikẹ́ni má kò bá mi rárá o kò sọyẹ́ ìgbéyàwó ariwo. <laughs> kí ni àkọ́kọ́ ìbéèrè yìí di controversy àṣẹ ta ló máa ṣe báyìí lórí ọmọ ṣé ti bàbá ni tàbí tìyá kájọ fọmọ gbé káfọyé digest yẹ. ìrírí ọ̀tọ̀ ká sì lọ gbígbọ́ ìyàwó àmọ́ irú sàùntì arẹwà bàbá ìyàwó kò jọ tìyá ìyàwó. ìyá kọ́ ló láṣẹ ọmọ bàbá ọmọ ni ló fi jẹ́ pa kékeré nídìí nǹkan ẹni yóò ṣègbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. bàbá sọ pé òun ní gbọ́ ìyá sọ pé òun ní gbà. bẹ́ẹ̀ àwọn méjèèjì ló ní pọ́ìntì rẹpẹtẹ audio cd àti vcd kìíní àkọ́kọ́ gbogbo èèyàn ló ti ń béèrè ẹ̀ ó ti jáde báyìí wìtìwìtì ló ń tà marketed and distributed by epsilon movie productions limited block e three up suite ten ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos àkọ́tún audio cd àti vcd orin islam tá a gbé jáde tá a pè àkọlé ẹ̀ ní kìíní àkọ́kọ́ ó kọjá àfẹnuròyìn eléyìí tún unique yàtọ̀ wàláì ó yẹ kẹ́ ra ó yẹ kẹ́ gbọ́ ó yẹ kẹ́ wò ó kẹ́ wá gbà kó kọjá bẹ́ẹ̀.